الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته إليني ولا إليكفة أجل إليكفة tí ọlọ́run ọba tó fún oṣù ramadan alálùbáríkà èyí tí a ń rán àwa létí àwọn ọlá náà kálíbà máa bá ti lo àkókò yìí bó ti tó àti bí ó ti yẹ torí wípé àwọn ọjọ́ tá a wà nínú ẹ̀ yìí àwọn ọjọ́ díẹ̀ ni ìgbà díẹ̀ láwò fi lò láàkà máa wò pé ó ti pé náà nìyẹn báwo láti wá mọ àǹfààní tó yẹ ká jẹ nínú àwọn ọjọ́ yìí ìdí nìyí tá fi gbọ́dọ̀ mọ láti ń bẹ fún àwọn ọjọ́ tá wà nínú ẹ̀ kí wá ní ọlá ẹlẹ́ẹ̀kẹfà ti ń bẹ fún oṣù Ramadan ìtọ́jẹ́ sí pé gbogbo àwa mùsùlùmí àti mùsùlùmá obìnrin a ó máa jẹ̀fà rẹ̀ lákòókò tá a wà yìí òun náà ni òun náà ni wípé ìrẹ́ mùsùlùmí tó ń gbọ́ mi jẹ́ lọ́wọ́ máa pé àdúrà rẹ̀ tó o bá ṣe nínú oṣù yìí ọlọ́run ọba yóò gbà lọ́wọ́ rẹ̀ eléyìí ni ọlá yẹn oṣù kí láwa máa pọ̀ oṣù oṣù gbígbà lọ́wọ́ oṣù kí ẹ mọ̀ pẹ̀lú àmà. oṣù gbígbà àdúrà. ẹlòmíràn mọ ibi oṣù gbígbà àdúrà yẹn ọkàn wọ gẹ́gẹ́ bí nọ́mà hmm. bọ́jọ́ yìí kú sẹ́yìn náà oníláwa níìsín ọ̀la látùbọ́ sí lọ́la yìí àwọn ọjọ́ yẹn bóyá monday ni bóyá wednesday ni bóyá thursday ni bóyá friday ni àwọn ọjọ́ yẹn yóò máa rò bóyá bí àwọn ọjọ́ tó ń ti lò sẹ́yìn ni kìí ṣe bẹ́ẹ̀ tẹ̀lé bá ti fi ọlọ́run ọba yín nínú oṣù alálùbáríkà yìí ẹlọ́mọ yìí pé gbogbo ń tẹ́ bá béèrè lọ́wọ́ rẹ̀ yóò fi lẹ́yìn lọ́wọ́ hmm. kí wá ní ẹ̀rí lórí níta aró yìí lórí ọlá tá a sọ yìí torí pé ẹ̀sìn Islam ẹ̀sìn ẹ̀rí ni hmm. eléyìí náà ni ó mú ẹ̀sìn Islam yàtọ̀ sí gbogbo ẹ̀sìn tí ń bẹ lórí ilẹ̀ pátápátá torí pé a ò ní fi nǹkan kan jọ́sìn fọ́lọ́wọ́n ọba nínú ẹ̀sìn Islam hmm. àfi ká ní ẹ̀rí lórí ẹ̀ bí kò sí wípé ẹ̀sìn wa ní kan náà lónìí bọ̀ láì hmm. kílẹ̀ lórí ọ̀rọ̀ yìí oní àní hadith Abi Hurairah radiyallahu ta'ala anhu òun náà ni ọ̀rọ̀ tí abu huraira kọ́nà bá yọ ní sọ́gbà wa قال قال رسول الله صلى الله عليه وسلم narrated from Abu Huraira may Allah be pleased with him he said the prophet صلى الله عليه وسلم said قلنا النبي وصل كان النبي وصل ثلاثة لا ترد دعوتهم There are three people whose prayers wouldn't be rejected. Àwọn èèyàn mẹ́ta kan ń bẹ tó jẹ́ sí pé àdúrà wọn àdúrà wọn àgbàyàn sòsè mm-hmm. àwọn èèyàn mẹ́ta kan ń bẹ tó jẹ́ sí wípé àdúrà wọn sòsè ni oní òní kọsẹ̀ bẹ́ẹ̀ ni mm. òní kọsẹ̀ mm-hmm. torí pé ànábì ló gbé kalẹ̀ fún mm-hmm. àwọn èèyàn mẹ́ta yẹn tí ó yẹ pé àdúrà wọn kò ní kọsẹ̀ lẹ́ẹ̀kan náà ni wọ́n ti ń ṣe ní ọmọ àgbà kí wọ́n làwọn èèyàn mẹ́ta yìí al-imamul adil the just ruler aṣíwájú ti ń ṣe déédéé Hmm. aṣíwájú tó ń ṣe eh, ẹ jẹ́ ká máa fọkàn balẹ̀ yẹn olùgbọ́ mi o hmm. aṣíwájú tí ń ṣe déédéé hmm. tí ò fi gbá kan bọ ìpàdánù ẹlẹ́ẹ̀kejì was-sā'imu ḥattā yufṭir. a fastener until the breaks is fast. aláwẹ̀ títí tí ó fi sínú. aláwẹ̀ títí tí ó fi sínú. ìwọ́n tó ń gbọ́ mi ní ìsìn náà wẹ̀lẹ́mọ̀ wa o sì ń gbọ́ báyìí pé àdúrà rẹ kò ní kọsẹ̀ aláwẹ̀ títí tí ó fi ṣe é. He until it breaks his fast. ẹlẹ́ẹ̀kẹta wọ̀dá àwọn tó ti mọ̀bùlùm. and the prayer of the oppressed. àdúrà tí ẹni tá a yàn jẹ tá a fọwọ́ lágbá lójú tá a yàn jẹ tá a ṣàbòsí sí àdúrà tó bá ṣe é kò ní kọsẹ̀ níwájú ọlọ́run ọba. mọ́mọ́ wa Tirmidhi àti mọ́mọ́ wa Ahmed àwọn ni wọ́n gba hadith ó dẹ̀ sẹ́yìn bẹ́ẹ̀ ni wọ́n bàtà ti gbọ́ ìtumọ̀ hadith ilé rèfè a nílò láti kọjá lára hadith yìí láti mọ̀ pé àwọn èèyàn mẹ́ta àwọn yìí tí anábì gbé kalẹ̀ yìí sallallahu alaihi wasallam wípé àdúrà wọn ò ní kọsẹ̀ yìí kí ló sọ wọ́n di èèyàn ńlá báyìí kí wọ́n fi wá di mujabu da'wa kí wọ́n fi dẹni tí ẹni wọ́n ti dẹnu àṣẹ nǹkan kan náà lọ́sàgbọ̀dọ̀ kan àwọn tó mú tó jẹ́ pé èèyàn mẹ́ta tí gbogbo ayé tí ò fi wọnú ẹ̀ ó jẹ́ pé àwọn èèyàn mẹ́ta yẹn ní iṣẹ́ kan tí wọ́n ti tọ́sọ wọn di ẹni tó jẹ́ sí pé àdúrà rẹ̀ yóò máa gbà sóòtì tààrà wò èmi àti ẹ̀gbọ́n mi tá a bá yẹ wọ hadith tá a bá wo sẹ́dá mẹ́tẹ̀ẹ̀ta yìí ṣe a mọ̀ pé kò sí kankan náà mẹ́tẹ̀ẹ̀ta tí kò ṣiṣẹ́ ńlá ó sì yẹ ká mọ̀ ìpín tó mu tí wọ́n fi rí ipò tí wọ́n gbà yìí tí wọ́n fi rí gbà iṣẹ́ tí wọ́n ń ṣe tí wọ́n fi rípò yẹn gbà ọ̀yẹ́ ká gbà pé iṣẹ́ ńlá ni iṣẹ́ náà ìjẹ́ ká gbé lóta látòrí aṣíwájú tó ṣe déédé ni mm. aṣíwájú tó ṣe déédé ẹlọ́mà pé déédé ṣíṣe nǹkan tó wúwo púpọ̀ ni nǹkan tó ṣòro ṣe ni mm. kí lọ́wọ́ tá a fi máa torí pé ẹ̀san tó wá lẹ́yìn ẹ̀san tó lágbára ni mm. ẹ̀san náà ó jẹ́ àmọ́ màpé sẹ́yìn náà ó kò sì náà ti yìí kò yìí ti rárá ó lè padà á dìbò sẹ̀kì ẹnikẹ́ni ọ̀wá lè máa pé ara ah, ẹ̀ ṣíṣe déédé ẹnikẹ́ni ò lè tó ni àyàfẹ́ ẹnikẹ́ni tó bá jẹ́ sípò náà ti di aṣáájú ń bì kárí tàbí tó ń jẹ́ aṣáájú gẹ́gẹ́ bí mo ti ń sọ̀rọ̀ yìí wọ́n tó jẹ́ imam mosque imam masalasi ọyẹ̀kọ́ ọmọ wọ́n ti mọ̀ pé ṣíṣe ṣíṣe déédéé ní tó ṣòro ṣe ni yálà olódéédé ni o ọmọ kò ṣòro ṣe yálà olódéédé ni o wọ́n ọmọ déédéé ṣe ni ó ṣe adarí ilé ẹ̀kọ́ ṣíṣe déédéé ó ṣe ọba ìlú ṣíṣe déédé ìwọ náà má pé ó púpọ̀ ìwọ gọ́fúnà ìwọ náà not easy ìwọ president ìwọ náà má rí pé àà àjànàkú ni ọkọjá amórí nǹkan bẹ́ẹ̀ náà ni gbogbo kálukú láàyè ibi tá a bá wà tá a bá ti jẹ́ aṣíwájú àwọn ọmọ pé déédé ṣíṣe láti ṣe tún sí pé déédé ṣíṣe nǹkan tó ṣòro ni ọ̀dẹ̀ púpọ̀ tó bá fẹ́ ṣe déédéé yóò kòrò fún ọ lọ́dọ̀ àwọn mọ̀lẹ́bí rẹ̀ mm. torí pé àwọn nǹkan tí ó yẹ kí mọ̀lẹ́bí ó béèrè wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ wọ́n jẹ̀rẹ̀ tọ̀sí tó bá dẹ̀ fún wọn wọ́n máa bà ọ̀jẹ́ káàkiri mm. déédéé nìyẹn bákan náà yóò kòrò fún ọ lórí àwọn tó ń darí mm. àwọn tó ń darí ní kálukú àpò ẹni wọ́n máa jà fún pé èmi ni ẹ fún mi mẹ́fà àwọn kan ọ̀dẹ̀ tí ìdí kankan gbà wọ́n fẹ́ gba mẹ́fà ń tiẹ̀ wọ́n fẹ́ ṣe déédéé ìwọ náà máa kòkòrò púpọ̀ nígbà tí wàá jẹ́ sí pé ṣe déédéé nǹkan tó kòrò báyìí ni tó lè wúwo báyìí ni tó ṣòro ṣe báyìí ni tọ́lọ́wọ́n bá sì fẹ́ràn nǹkan náà ọlọ́run ọba wa san bẹ́ẹ̀ níbẹ̀ lẹ́sàn pé tọ́ ọba ti déédéé o àṣẹ àṣẹ ti wẹnu tiẹ̀ náà tọ́ ọba ti àdúrà àdúrà ló ti kẹrin yóò gbà ìyẹn fi hàn pé iṣẹ́ ńlá ló ṣe nítorí pé ọjẹ̀fà òòrè nàám ẹ jẹ́ ká bọ́ sí ẹni ẹlẹ́ẹ̀kejì òun náà lẹni tí wọ́n yàn jẹ kò sí èméjì ẹni tá a ṣàbòsí fún gbogbo àwọn náà mọ̀ pé àbòsí ṣíṣe fẹ́mi ènìyàn nǹkan tó máa ń dà yẹn láàmú púpọ̀ nìyẹn ẹni tá a yàn jẹ́ wọn náà máa fi ẹ̀mí rẹ̀ lè gbádùn mm-hmm. tẹ́nu rẹ̀ ọba ti gbádùn ara rẹ̀ yóò lè gbádùn mm-hmm. ẹni tá a yàn jẹ́ kò ní rọrùn sùn gbá mi lóru mm-hmm. òru ní òrórùn sùn yẹn báwo ni ó ti wá rọrùn sùn lọ́sàn-án kódà àbòsí tá a ṣe fẹ́ ń tá a ṣàbòsí fún a máa wọ́ lọ síbi pípọ́ lọ ṣàìsàn gbà mí kan gbé lọ sọ́sí tó padà even a máa pààyàn gbà mí pé wọ́n mọ̀ yàn jẹ ìròrí yìí ìrònú yìí lórí pé wọ́n yàn jẹ yìí tí ó sì pa sójú ẹsẹ̀ síbẹ̀. nígbà tọrọ ẹni tá a ṣàbòsí sí tọrọ rẹ̀ wá gbogbo tó báyìí jẹ́ ní ọ̀wá lẹ́tọ̀ọ́ kọ́lọ́wọ́n ọba kó fún ẹlẹ́sàn ńlá báyìí ọlọ́run fún ẹlẹ́sàn yìí pé ìṣòwò náà bá ti ṣàdúrà ẹ́n àdúrà rẹ̀ ọgbà wípé ní tó nílò àdúrà rẹ̀ ìjẹ́ ká wá lọ mọ̀ pé àwọn táìpù méjèèjì tí mo sọ fún wa yìí tánàbì mẹ́sàn rẹ̀ náà nínú àwọn táìpù àwọn ọmọ ìgbàlódé tá a pè ní aṣíwájú àbí ẹni tó jẹ́ ẹni tó àyàn jẹ́ yìí hmm. kì í máa ṣe mùsùlùmí nìkan ní ìlú ẹ̀ bọ́ ọba yẹn kẹfìrí jẹ tó bá ṣàdúrà yóò tẹ̀ ọ́ hmm. wàfà tíláwà ní ẹ tóbi hmm. tí gbogbo ẹ̀ pé lára rẹ pérépéré tó ọba yẹn tí èsì mùsùlùmí jẹ tó bá ṣe ìpè tàbá bá ṣàdúrà àdúrà rẹ gbà bẹ́ẹ̀ náà rẹ tí ọjà aṣíwájú bẹ́ẹ̀ àbájá aṣíwájú tí èsì mùsùlùmí tó ọba ṣe déédéé ó ti wà náà ń tájú ààrẹ ọmọ àgbà yẹn ní ikú méjèèjì yìí kìí ṣe mùsùlùmí nìkan ló ní ṣùgbọ́n mùsùlùmí ó máa ní ìpín níbẹ̀ ju ẹni tí kìí ṣe mùsùlùmí lọ tí àbá jẹ́ mùsùlùmí tó jẹ́ aṣíwájú àbọ̀jẹ́ mùsùlùmí tí wọ́n yàn jẹ tóun bá ṣàdúrà gbígbà tiẹ̀ yọ ya ju ti ẹni tí kìí ṣe ọ̀rẹ́ nǹkan èrò gbọ́n mi arákùnrin ẹ̀ta wà lẹ́nu kẹta tó wà náà mẹ́tẹ̀ẹ̀ta yìí òun náà ni àṣà ìlú ìfàsà until it breaks his fast. aláwẹ̀ lẹ́nu kẹta ẹni pé aláwẹ̀ àdúrà tó bá ṣe òun ní dàlú ọ̀láyà ó ti gbà nìyẹn mm. ẹni pé kò sí èméjì pé nígbà ti mà pé déédéé ṣíṣe tó ṣòro ṣe mm. bẹ́ẹ̀ náà ni tá a yàn jẹ́ tó lágbára lẹ́nu ènìyàn ó ti gbà mm. nínú tẹ́ wọ́n yẹ pé kálukú ṣiṣẹ́ tó lágbára ní kó tó lè pé ọlẹ́tọ̀ mm. sí ọ̀la yìí mm. ẹ ká mọ̀ pé àwẹ̀ náà iṣẹ́ wà níbẹ̀ gbogbo ẹni tí ń gbọ́ mi náà tó jẹ́ mùsùlùmí tí ń gbá àwẹ̀ náà mọ̀ pé lẹ́yìn àtúnbá ara rí òde dáadáa mm. bá ti ń tó bí ẹ̀yìn aṣọ ìbáyìí ìwọ náà ti mọ̀ pé ojú rẹ̀ wà lẹ́nu kódà gbogbo àwọn tí a máa káyà ní tí rẹ̀ rù àárọ̀ ní tilẹ̀ tó bá ti gbé ọwọ́ rẹ̀ báyìí ẹ̀rí pé ọwọ́ wò gbá yẹn mm-hmm. gbogbo bíríkìlẹ̀ àgbogbo àwọn oníṣẹ́ agbára ní gbogbo ìyá ọlọ́jà àti kirikiri kò lè kiri di rọ̀lẹ́ ìtí ń kiri ńlọrẹ́ ni kò kiri láàárọ̀ lọ́fà tó bá kiri láàárọ̀ kò tó bẹ́ẹ̀ kò kiri rọ̀lẹ́ tó àwẹ̀ náà wò yìí sì tó nígbà tọ́rọ̀ wá rí bẹ́ẹ̀ mùsùlùmí lọ́kùnrin hmm. ẹ̀yin mùsùlùmí lóbìnrin ẹ̀yin mùsùlùmá lóbìnrin gbogbo ara wà ní oṣù alálùbáríkà yìí ó yẹ ká pé ká máa fọwọ́ sọ̀yà pé ní tí mò ń sọ̀rọ̀ yìí àti wọ́n tó ń gbọ́ mi yìí àṣẹ ti wọ́ ó ti wọ́ mujabu dáwà mm-hmm. àdúrà mi ti gbà aládùúwọ́ gan ni aládùúwà mm-hmm. ní wọ́n ń ta aládùúwà ta ló ń tẹ́ kọ́mọ́nà wẹ́ aláwẹ̀ mm-hmm. torí bá àwẹ̀ nígbà tó wá mà bẹ́ẹ̀ wí pé ẹnu rẹ ti dẹnu àṣẹ ìwọ́n gan aládùúwà ẹ wáyé jẹ́ kí ló dà ní bẹ lọ́wọ́n ọba kátìtì ló dà béèrè ní tọ́pọ̀ lọ́dọ̀ lọ́wọ́n ọba pàápàá jùlọ àwà nínú àkókò tó jẹ́ ti pé àti di ẹni ọlọ́run àti di ẹni tí àdúrà wọn gbà tó nípa báyìí ìbádá káàrà sí àkọmọ̀nà lórí nǹkan kan tó ṣe pàtàkì púpọ̀ láàrin o náà ni pé àwọn tí a ní àdúrà àwọn ń gbà ìtànàbí mú fún àyè sọ́lọ́ mẹ́ta ni wọ́n táà sì ní méjì ń bẹ̀ ẹni tí èsì mùsùlùmí náà lè jàǹfà ní ẹ̀ náà ni aṣíwájú tí ń ṣe déédé hmm. àtẹ́ntà àyànjẹ́ hmm. ṣùgbọ́n ààwẹ́ ń tiẹ̀ ẹnìkan ni ò lè bá mùsùlùmí lo ààwẹ̀ mm-hmm. àwa mùsùlùmí nìkan la ní ààwẹ̀ ní kèfè tí bá gbá ààwẹ̀ tí ọ̀bà jẹ́ sí pọ́ bá ní kánú méjèèjì dá arúgbó lákọ̀ọ́kọ́ nínú lára àdúrà rẹ̀ kò lè ṣe kíni kò lè gbà ó lè sọ pé ìmìnà gbà wọ́n ní ààwẹ̀ lọ́mọdún ẹnu ti di ẹnu àtẹ ó sì ṣe ashhadu an la ilaha illallah wa anna muhammadan rasulullah ìwọ́n náà bàbá àgbàwẹ̀ ní oní ah, àmà àgbàwẹ̀ lọ́la torí lẹ́kítọ̀ tí mo gbọ́ lọ́dọ̀ ẹni báyìí lábẹ́bẹ́ ọba àgbàwẹ̀ lọ́la ọba ń ṣàdúrà àdúrà ló lè gbà ó mùsùlùmí nìkan ló ní dàwẹ̀ mùsùlùmí nìkan ló dá dàwẹ̀ lọ sọ nígbà wá rí báyìí tá mọ̀ pé nǹkan mẹ́ta bá pàdé ń di nǹkan mẹ́tẹ̀ẹ̀ta dẹ̀ ni wọ́n jọ ní irú ọlá kan náà mm. ìyẹn àwọn oní ẹlẹ́kọ̀ọ́ yọ ọmọ yìí wọn láwọn ọ̀tá ń sọ yìí tí nǹkan mẹ́ta bá kójọ síbì kan ó jẹ́ sí pé ẹ̀tọ́ kan náà ni wọ́n sì jọ ní mm. kí nǹkan mẹ́ta tó kójọ síbì kan bíbáyìí aláwẹ̀ mm. àti aṣíwájú tó sẹ́ni tó jẹ́ déédé àtẹ̀ntà ẹ̀yìn ẹ̀jẹ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta nìyẹn tá a bá wá papọ̀ nínú ọlá kan náà ọlá kan náà gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta nínú náà ni pé àdúrà àwọn ti kí ni yọ gbà ah, ó yẹ ká mọ̀ pé bí nǹkan bá ti pàdé papọ̀ báyìí tó bá jẹ́ mẹ́ta àbí méjì àbí mẹ́rin àbí márùn dandan ìkan gbọ́dọ̀ lọ lájú kan lọ́nu mẹ́tẹ̀ ìkan gbọ́dọ̀ péjú kan lọ́nu rẹ̀ àwọn afẹ́ yẹn ẹ̀wò láàrin ara báyìí láti rọ̀ pé aláwẹ̀ ìyẹn tí òun ní dáadọ́ rẹ̀ padà hmm. ní aṣíwájú lójó ní déédé òun ní dáadọ́ rẹ̀ padà sí lára hmm. ẹlẹ́ẹ̀kẹta òun náà ni ẹni tó jẹ́ kí ni òun náà ni tí wọ́n sábòsí tí ìdáhùn ni pé èyí tó pé jù ń bẹ̀lẹ̀ tó bá ní ìmánì lára èyí tó pé jù ń bẹ̀lẹ̀ tó bá ní ìsìláàmù ní kíni ah, gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ aláàwẹ̀ dandan ni ọgbọ́dọ̀ ní ìsìláàmù lára òun ló pé jù mm-hmm. ẹni bá jẹ́ aṣíwájú tó ní dédé tó ní ìsìláàmù lára òun ló pé jù ẹni tí wọ́n yàn jẹ́ tó ní ìsìláàmù lára òun ló fi kíni òun ló pé jù eléyìí ni ìyí ọ̀jẹ̀ ká máa mọ láti ń bẹ fún ìgbàgbọ́ àbí ẹ̀sìn ìsìláàmù mm-hmm. nípa abáyé gbogbo owó tó ń gbọ́ mi náà tó sì ṣẹ̀sìn ìsìláàmù wọn náà fẹ́ wà náà tó pé jù tó yẹ sí pé àṣẹ tẹnu tiẹ̀ yọ kọjá ti gbogbo àwọn ẹlẹgbẹ́ rẹ̀ wájú Islam kò tún wá ní àwọn ọlá yìí lára nípa báyìí àwa fẹ́ ṣe ìwádìí nǹkan kan láàrin tó yẹ sí pé àṣepọ̀ ń bẹ láàrin táwọn rí pé à ń sọ̀rọ̀ pé ààwẹ̀ jẹ́ sábàbí tó fi jẹ́ sí pé àdúrà ò ní jẹ́ ẹni tá a dá padà fẹ́ni tó bá gbà wẹ̀. ó yẹ ká mọ̀ yìí pé ó yẹ kí àṣepọ̀ kan kọ́ máa bẹ láàrin ààwẹ̀ àti kíni àdúrà. Mm-hmm. ríbí pé a fi ní àdúrà aláàrò òfin ní padà kò ní kọsẹ̀ pẹ́ẹ́bí lójú ẹsẹ̀ náà ni yọ́ máa gbà hmm. ó yẹ pé kíní kan relationship kan bẹ láàrin àwẹ̀ àti kínú bẹ láàrin àwẹ̀ àti àdúrà àsìkò tún bẹ láàrin àwẹ̀ àti yìí ọlọ́run bá wa òun gángan gángan. ó ti tan mọ́lẹ̀ rẹ̀ ṣe fún wa báyìí hmm. ibi ẹ̀wọ̀ àkọmọ̀nà ló ṣe owó lẹ́sẹ̀ ọ̀rọ̀ lọ́wọ́ bá ti ṣe fún wa hmm. subhanahu wa ta'ala gbogbo ẹni wá ń là káyè yọ ọmọ ọ̀rọ̀ sáà ní ẹ̀fí yẹ́sì ààwẹ̀ àtàdúrà wọ́n jọ lásìkò hmm. àdúrà àtàdúrà wọ́n jọ lásìkò ṣùgbọ́n ẹnikẹ́ni tọ́lọ́ wọn bá ọba fún nílà káyì tó pé kò lè mọ̀nà débẹ̀ o náà ìkẹ́kà lọ ṣàgbéyẹ̀wò àyà kùránì Suratul Baqara àyà 186 àárí pé ọlọ́wọ́n bá sọ̀rọ̀ àdúrà mẹ́ káwá wo bí tọ́lọ́wọ́n bá gbé ọ̀rọ̀ àdúrà yìí ká káwọ́ mm. sáìdì ibi tó wà yóò jẹ́ àmọ́ àmọ́ bí àṣepọ̀ láàrin àdúrà àti ààwẹ̀ Suratul Baqara Quran chapter two verse one eighty six ọ̀nà ọ̀bà sọ pé. وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون And when my slaves ask you, O Muhammad sallallahu alayhi wa sallam, concerning me, then answer them, I am indeed near to them by my knowledge, and I respond to the invocations of the supplicant when he calls on me, without any mediator or intercessor. So Let them obey me and believe in me so that they may be led aright. Eléyìí ni àyà al mm-hmm. tí a fi mọ ipò tí ń bẹ àbí àṣepọ̀ tí ń bẹ láàrin àdúrà àti ààwẹ̀. Mm, àwa Mùsùlùmí ẹ jẹ́ ká fura láwọn àárín yìí. Mm. Ẹ má jẹ́ kí n tí ìṣẹ̀lẹ̀ sí wa kọ́ gba góòdù tí ń bẹ lọ́wọ́ wa kó lọ́wọ́ wa tọ́wọ́ lọ́dọ̀ àwọn míì tí wọn kì í ṣe lẹ́sìn Islam gbà máa ń gbààwẹ̀ kọ́ gbàdúrà gbààwẹ̀ kọ́ gbàdúrà gbààwẹ̀ kọ́ gbàdúrà ta ni ọwá ní nǹkan ìgbà ah, àfikọ́ wà pẹ̀lú mi lórí àwọn ó rí pé mo sọ fún wa níbẹ̀rẹ̀ yìí pé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn kò ní fura sáàrin yìí hmm. ṣùgbọ́n èèyàn díẹ̀ tọ́lọ́wọ́n bá bá sáàrin yóò fura sáàrin yìí ọlọ́wọ́n bá sì gbé kalẹ̀ náà lè Kùránì bẹ́ẹ̀ hmm. ọlọ́wọ́n bá sọ pé wa idha sa'alaka ibadi anni fa inni qarib táwọn èèyàn bá wá di ìwà ìnábì rẹ̀ kìwá táwọn èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ hmm. àwọn èèyàn gidi tẹ́lẹ̀ kẹ́yìn ní bèèrè nípa ọlọ́wọ̀n ọba tí kì í bá ṣe rí pé ẹni tó ọlọ́wọ̀n ọba ti sàánú tán àwọn èèyàn gidi tí wọ́n bá bèèrè ànábì lérè nípa mi sọ pé mo súnmọ́ o òjì ìbùdá àwọn tàdáà ìdàdà mo máa ń jẹ́ pé àdúrà aládùá tọ́ba pè mí Hmm. àdúrà ní kíni ọ̀rọ̀ ń bọ̀ bá a lórí ẹ̀yin olùbọ̀ wa àmà ṣàlàyé ilé lẹ́kùnrin lẹ́tọ́ bá yà padà hmm. ṣùgbọ́n ságbọ́tùmọ̀ ayà yìí lérè sí báyìí náà hmm. bí mo máa ń jẹ́ pé àdúrà aládùúà ṣùgbọ́n gbà ní jẹ́pẹ̀ rẹ̀ ìdáadáa lọ́ba pè ìyẹn lè máa já ládùá láì tí pèpè uh-huh. ẹni pé ìgbà ìtìbá rẹ̀ bí àwòye sí ọ pé àwọn náà máa ń ṣàdúrà tẹ́lẹ̀ ìmọ̀ sí kíni àwọn tí wọ́n jẹ́ tí wọ́n sàdára pé àyíṣì máa fún ọ tún béèrè náà ní kí n tó fún hmm. Hmm. falyastajibu li waliyu'minu bi la'allahum yarshudun àyà yìí àyà wáyé ti sèkì yìí suratul Baqara yìí hmm. tá a bá wò ibò lọ bọ́ sí ìwọ náà tó ń gbọ́ mi ẹ̀yàn ẹni àpàdé tẹ̀ ń gbọ́ mi tẹ̀ ní Al-Qur'ani ìwọ náà fẹ́ kọ̀ wà pẹ̀lú mi tó bá yẹ pàlùkọ́ àmì bá wà ní tòsí rẹ̀ sáà rà sí hmm. Suratul Baqara 186 Kùránì hmm. orí kejì àyà 186 náà nìyà wá wo jọ̀wọ́ dákun bá mi sí àlùkùránì rẹ̀ wá wò kí hmm. òkè àyà yẹn òkè àyà yẹn eh, eh, fáàsì wo lọ́sàájú àyà yẹn kí ni fáàsì náà ọlọ́run ọba sọ ń bẹ̀ náà pé 185 nìyẹn o lọ́wọ́ fáàsì 185 tí ọlọ́run ọba sọ شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وبينات من الهدى والفرقان The month of Ramadan in which was revealed the Quran a guidance for mankind and clear proof for the guidance and the criterion between right and wrong. gbogbo ẹni tó ń gbọ́ mi ní àmọ́ ìpè ṣáàrù Ramadan bá àtìṣe túmọ̀ rẹ̀ kò sẹ́ńtì ọmọ túmọ̀ Ramadan kódà ẹ ti ṣe mùsùlùmí mọ̀ túmọ̀ Ramadan ó yẹ pé àwọn kò Ramadan àwọn kò Ramadan Ramadan kẹrì ah, ah, Ramadan kẹrì ah, àwọn mí ọmọ ayé báyìí so ṣáàrù Ramadan oṣù Ramadan láyà tó ti wájú àyà àdúà mm-hmm. ọlọ́run sọ̀rọ̀ Ramadan lẹ́bẹ̀ mm-hmm. tó àti wo one eighty five o sẹ́yìn pé ní tọ́tẹ̀ ilé àyà one eighty five ní one eighty six mm-hmm. one eighty six náà ni àyà tó ń sọ̀rọ̀ nípa àdúà àwa fẹ́ lọ wo tó tún wá tẹ̀lé one eighty six tó tẹ̀lé àyà àdúà kí lọ lọ́mọ tó ń sàlàyé ń pa bẹ̀ sọ́rọ̀ àwẹ̀ náà ni ọ̀rọ̀ Ramadan náà ni àbọ̀rọ̀ nǹkan mi orí ọ̀yá kí lọ lọ́mọ sọ. uhilla lakum laylata siyami rrafatu ila nisaikum hunna libasun lakum wa antum libasun lahun. It is made lawful for you to have sexual relations with your wife on the night of the fast. Mm. They are body cover or screen or second for you and you are the same for them. Right. That is, you enjoy the pleasure of living with them ọlọ́run ọba ṣe sọ di halal fún yín ẹ̀tọ́ ni fún yín lóru lálẹ́ àwẹ̀ pé ọkọ àtìyàwó alẹ́ àwẹ̀ alẹ́ àwẹ̀ àwẹ̀ wo ni àwẹ̀ Ramadan ah, àwẹ̀ Ramadan náà ní ń sọ̀rọ̀ rẹ̀ síyàmù bí àwẹ̀ ti Ramadan ni ah, bọ́bá jẹ́ àwẹ̀ náà fílà bọ́bá wà lọ́sàn gan o lè já àwẹ̀ lẹ́nu tí wọ́n fẹ́ pàdé ìyàwó rẹ̀ náà fílà nílé àwẹ̀ ọ̀rọ̀ yàrá ń sàlàyé ẹ̀ Ramadan pé lóru àwẹ̀ alálẹ́ àwẹ̀ ọlẹ́tọ̀ ọkọ àtìyàwó wọ́n lè pàdé ara wọn mm-hmm. ọlọ́run á sọ pé aṣọ lẹ́jẹ́ fúnra yín o mm-hmm. aṣọ ìbúra lẹ́jẹ́ fúnra yín tó ẹ̀rí nǹkan níta fẹ́ sọ ń bẹ náà ní wípé ọlọ́run fi àyà àdúrà ó fi há sáàrin agbede méjì àyà ààwẹ̀ mm-hmm. ẹ̀yà sí kí ló wá fà tó fi jẹ́ sí pé ọlọ́run ọ̀ kọ̀m̀plìtì ọ̀rọ̀ àwẹ̀ tán kó tó di pé ó wà mú Aya àdúrà wa ó fa àyà àdúrà sáàrin agbèdè méjì tá a bá ti fi nǹkan ságbèdè nǹkan méjì à ń sọ fún ọ pé ara kan náà jọ ni wọ́n nù ó láti pọ̀ gan ẹni pé bọ́bá lókè yọ kọlà àwẹ̀ bọ́bá lọ́sàlẹ̀ yọ kọlà àwẹ̀ báwẹ̀ bá wá sálẹ̀ báyà bá wá náà sálẹ̀ yọ kọlù báwẹ̀ bá áyà tó wá sálẹ̀ náà bá wá sọ́nà òkè yọ kọlù eléyìí yóò di ká máa mọ̀ pé àṣepọ̀ ń bẹ láàrin ààwẹ̀ àti kíni wàyẹ̀kọ́ yà wá lẹ́nu kí àsìkò mẹ láàrin ààwẹ̀ àti àdúrà nígbà tá a bá ti mọ̀ pé àsìkò mẹ láàrin ààwẹ̀ àti àdúrà kò yẹ yà wà lẹ́nu pé ọlọ́wọ́n ọba Ànábì wa sallallahu alaihi wasallam ó lẹ́yìn tí bá ń gbá ààwẹ̀ àdúrà rẹ̀ kò ní kọsẹ̀. àwọn pé àsìkò yẹn náà ti fi ya ibi bí wọn ṣẹ̀ṣẹ̀ sọ yẹn gan ó yẹ ká fura pé a ah, ah, àsepọ̀ yìí lágbára tí nǹkan bá dẹ̀dẹ̀ lásepọ̀ ẹ̀rí pé wọ́n jọra wọn mm. wọ́n wọnú ara wọn mm. Mm. ẹni pé ààwẹ̀ àtàdúrà tó bá pàdé àti àbájẹ́ tí ń jẹ́ tí ń gbá ààwẹ̀ tó bá àdúrà rẹ̀ ní eléyìí ni mẹ́sẹ̀jì ìta afẹ́ká gbọ́ yí báyìí ṣùgbọ́n kálíbà àgbàgbọ́ yẹn ìdílé dáadáa mm-hmm. àyà àdúrà tó ń bẹ láàrin àwẹ̀ yìí ó yẹ ká yẹ̀wò nítorí pé ẹ̀hún pé àwọn sọ fún ẹ̀ńtàn kì í fún wa nínú ọlá tèmi òun náà ní wípé oṣù tá a wà yìí oṣù gbígba àdúrà so àdúrà táwa ní ń gbà yìí a ní láti ṣàgbéyẹ̀wò àyà tó sọ wípé àṣepọ̀ ń bẹ láàrin ààwẹ̀ àtàdúrà a gbé yẹ̀wò àwọn nǹkan kọ̀ọ̀kan níbẹ̀ tó fi jẹ́ àǹfààní fún wa má sì gbàgbé olùgbọ́ alákùnrin pé hadith tá a fà láti bẹ̀rẹ̀ tá a fi gbé ọlá ìwá tánàbí wá fi gbé kalẹ̀ sọ́lọ́ òun náà ní pọ́sọ̀ wípé àwọn èèyàn mẹ́ta kan ń bẹ táàní dá àdúrà wọn táàní dàlú wọn láyà ẹni tí a gba àdúrà wọn straight ẹni àkọ́kọ́ nínú wọn òun náà ní aṣíwájú tó ń ṣe déédéé ẹni ẹlẹ́ẹ̀kejì òun náà ní ẹni tí wọ́n yàn jẹ ẹni ẹlẹ́ẹ̀kẹta òun náà ní aláàwẹ̀ títí tí ó fi sínú jẹ tó bá jẹ ọ̀la insha Allah ọ̀tẹ̀bàtàn ọ̀tẹ̀ àlàyé nípa ayé àdúrà yìí àmà gbọ́lọ̀ àwọn nǹkan ti sí àárín ayà yẹn hmm. púpọ̀ tó hmm. jẹ́ pé a fi máa gbọ́ kí lọ́lọ́wọ́n bá gbèrò pẹ̀lú bó sì gbé àwọn ayà ìṣẹ́ àmì كما بيننا بولا وبا والسلام عليكم ورحمة الله وبركاته